Iṣẹ́ mi nìfẹ́ mi, iṣẹ́ mi nìfẹ́ mi, mi ò ní fowórọ̀ ṣeré sórí ọjọ́ ọ̀la. Iṣẹ́ lógún iṣẹ́, mi ò ní fowórọ̀ ṣeré. Eh, ojoojúmọ́ ayé ó fàyè sílẹ̀ lọ ìgbà láṣọ ìgbà lẹ́wù ìgbà ní gbogbo nǹkan kìràkìtà òdòlà ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan kan ni ẹ̀rùn ní kọjú oníyèrè ká lọ́mọ yẹn tó bá dọjọ́ ọdún adùn nígbà ọkùn onígbà aṣọ ohun tá a máa dà bọ́dọ̀ là kò ṣẹ̀yìn ọlọ́run ọba. Good morning, uh, Daddy. That's quick. Yeah. That's very quick. Oh, Daddy, uh, okay, okay, hold on. Let me just pray for you. Okay, okay, Daddy. Jesus' name. Amen. O ṣe ń lọ yìí Ọlọ́run abẹ́ lọ. Àmín. Wọ́n wà wájú, wọ́n wà Jimmy, I don't have much time, but I have to go now. okay, okay, okay. Bá ojú ẹ eh, Ọlọ́run ah. Be careful. All right, Daddy. Don't speed. I will. No, má bojú mi Now. Okay, Daddy, bye bye. Ah, Jọ má sáré o. All right, Daddy. Jọ be careful pẹ̀lẹ́. Má bojú mi sọ́nà Now. All right. Okay. so babe báwo ni interview ẹ ṣe lọ irọ́ ni o <laughs> you are not serious are you sure oh my goodness ah ọlọ́run ṣe wọ́n mú ẹ <laughs> oh my goodness oh uh, uh, it's so good to hear this ah dúpẹ́ fọlọ́run èmi mọ̀ mo mọ̀ tẹ́lẹ̀ pé kò sí bí àwọn yẹn ṣe fẹ́ rí ẹ àwọn panel wọn yẹn bó ṣe máa rí ẹ tí kò ń ṣe wọn máa mú èèyàn interview ẹ bó ṣe rí yẹn you are very sound intelligent and beautiful ìwọ náà máa mú èmi tí mo tẹ́lẹ̀ kó tó lọ uh, baby this calls for celebration yeah um, náà mo wà lé mo jáde ọmọ kan jẹ́ kí n múra kí wọ́n gbé ẹ jáde you know <laughs> yes I am happy now and I, I'm, I'm very happy for you thanks love má ò rí màá dọ́dọ̀ ẹ láìpẹ́. ah that's my baby girl. wọ́n àti ẹ̀sìn kan oh, okay are, you sure he's gonna like me. Eh, kí n go fẹ́. Ẹ káàsán sir. Okay, how are you? Fine, thank you, sir. Ọmọ mi àtọ̀tọ̀. Yes, sir. Pẹ̀lẹ́. Yes, sir. Lẹ̀, ah, bọ̀ mí lọ́wọ́. <laughs> Yes, sir. Yes, sir. Ẹ máa wù ẹ ìwọ. Hmm, hmm. Ó ti yé mi, ó ti yé. <laughs> Oh, please sit down. Thank you, uh ah, -huh. sir. But eh, kí ló wá dé tó entertain ni ọmọ mi náà? Kí ló dé? What's the problem? No, oh, Daddy, mo ti bèrè lọ́wọ́, ó ní kó ń wá òkè kí ló dé. Eh, eh, hope all is well. yes all is well sir. Ah, ah, kí ló dé ẹ eh, fẹ́ ká ṣe yín lálejò ni you don't want to take anything. <laughs> not that sir sir mi ò fẹ́ dàbí ẹni tó wá yáṣọ ẹtù ní sir tó tó ṣe bí òwe. Hmm. tó bá wọn tí wọ́n ń jẹun tó jókòó tó ń jẹun tẹlomiin wá dé tó kó aṣọ ẹtù lọ. Hmm? ògidì ọmọ yorùbá ni ẹ. thank you sir. jọmí ti sọ̀rọ̀ ẹ fún mi. yes sir. and uh, from the look i'm seeing uh, you're a humble man. thank you sir. Uh, ọlọ́run tó fi ìfẹ́ sí àárín ẹ̀yin méjèèjì kò ní yà yín. amen sir. God will perfect your relationship. Amen, sir. Um, ṣé o mọ̀ pé um, a kì í mọ̀ ọ́ rìn Kuri Mami, nobody is perfect. My daughter, you and myself, none of us is perfect. So, for mommy bá ṣe ẹ́, mi I will deal with her myself. Hmm? Uh, all right, sir. Dèdè, má yẹ pé òun ló ṣe mí nǹkan. Ojo, ẹ wàá fẹjọ́ sùn mí náà ni, you are my children. I will deal with him myself. <laughs> oh god <laughs> so um, ṣàdẹ̀lẹ̀ wá ṣe yín lálejò wa. <laughs> with all pleasure sir. ó yá bá mi wá nǹkan fún ọmọ mi kó mú all right thank you daddy. it's okay. sir. thank you. Uh, uh, um, it's okay. Hmm? Yes, Welcome. Sir. You're welcome. Yes, sir. ọlájídé ọkọ mi ọmọ gúnugún tí mo rí tí mo dáṣà gẹrúrú gẹrúrú àkàlàmàgbò tí mo rí tí mo dáṣà kẹ̀ǹbẹ̀kù ọlálọ́mí tí mo rí tí mo dáṣà làmí lábẹ́ ìyẹ̀rú ọ̀kín tí mo rí tí mo dáṣà làmí lápá ẹ̀ rọra làmí tẹ́ ẹ bá làmí ẹ má jàbí ojìnlẹ̀ lápá mi pẹ̀lẹ́ bàbá mi ṣàlàfíà ni àlàáfíà ni mo wà ìyàwó mi ńkọ́ pẹ̀lẹ́ ọkọ mi a kú oríire náà ayọ̀ náà á bá wa dọjọ́ alẹ́ lórúkọ Jésù àárí ọ̀pọ̀lọpọ̀ adùn àti ìdùnnú mẹ́ ìkorò ní yíwọnú ìrìn àjò gbèsè ayé yín agbára Ọlọ́run ẹ̀ mo decide pé kí n má pè yín láti ìjẹta tó ṣùgbọ́n ó ti rẹ́fúrìbọ̀dì ìjó ìjẹta yẹn pọ̀ àná yẹn mo dẹ̀ mọ̀ pé ẹ máa máa rest ìyẹn táwọn àlejò bá jẹ́ kẹ́ ráyè rest o mo ṣe decide pé òkè pé èní pé máa pé yìí olúwa ṣeun ọlọ́run ṣeun olúwa ṣeun tá a dájọ́ tó dẹ̀ jẹ́ kọ́kọ́ ọjọ́ kù láyọ̀ àtàlàfíà o <coughs> oh, serious ta ló ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀tọ́ mi ni mo ṣe i'm fine i'm fine wàá mi náà rest dáadáa no no no no no filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ má bọ̀dọ̀ jẹ́ kó máa sùn kó jíṣẹ́ mi fún tó bá jì pẹ̀lẹ́ bàbá mi á dà fún yín o lágbára ọlọ́run ìrìn àjò yìí ó máa pé gbogbo wa ẹbí sùn ẹbí wà lẹ̀ fún mi lórúkọ jésù bẹ́ẹ̀ lè ṣe máa rí ẹ mọ ọkọ mi jọ ọ̀rọ̀ tí mo ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó di ọjọ́ ìjẹta kó tún tó di ọjọ́ èní òun náà ni mo tún ṣe fẹ́ràn ẹ létí ṣòrí kékeré ni ìgbésẹ̀ àti gbé ìyàwó èyí tó ṣe pabambarí ẹ̀ tó níṣẹ́ nú jù òun ni àti tó ilé àti lè bá obìnrin gbé àti lè stand obìnrin àti lè condone obìnrin àti kọ́lé kò sí problem níbẹ̀ ọgbọ́n tá a fi ń gbé nínú ilé òun ló jà jù mo fẹ́ kó lọ bá mi kọ́ sùúrù mọ́ sùúrù tó ti ní mo mọ̀ pé òkè iṣan mo ní wàhálà o mo mọ̀ pé òkè iṣan ní wàhálà ṣùgbọ́n mo tún fẹ́ kó tún bá mi ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù mọ́ sùúrù mo ti ṣàlàyé fún ẹ pé kó rí jọ mí lójú gẹ́gẹ́ bí àbúrò tí mo bí lé ẹ you know I used to tell you times that number wípé a máa ń ní lọ́wọ́ a dì máa ń dìṣẹ́ ṣùgbọ́n pé kì í ṣe inú kan náà lẹ ti jáde kò dẹ̀ ṣọ̀dẹ̀ kan náà náà ti tọ́ yín ó máa ní short comment tiẹ̀ èmi yẹn tí mo wà ń bí mo ní short comment tèmi nobody is perfect bẹ́ẹ̀ ni ó máa máa ráwọn nǹkan tó máa máa bí ẹnu lọ́pọ̀lọpọ̀ látọ̀dọ̀ jọ mí lójú amúmufọlọ́ọ̀nbẹ́ ìjọ ọkọ mi ṣe ni kò ṣe sùúrù fún ṣọtí yẹn sìn gbogbo ìfẹ́ tó ní sí yẹn mo fẹ́ kó o bá mi fi bo àṣìṣe ẹ̀ mọ́lẹ̀ pátápátá sùúrù la fi ṣọkùnbìnrin o ṣó ti yẹ oúnjẹ ìyàwó ẹ̀ dẹ̀ ni kó máa dùn ní ẹnu ẹ̀ ṣọ́ọ̀ mi ti yẹ sìn always put her first in everything in your thoughts in your deeds in your actions in your words even in your reasoning make her your first in everything and it shall be well with you ọlọ́run adébáyín gbé ilé yín ò ní ọ̀dẹ̀dẹ̀ yín ò thank you my darling kò mi fún tó bá ti jí. Alright, dear. Okay, my expect a call. Eh? Alright. Oshi. Stay blessed. Bye. Hello, eh. Oh. Sorry, darling. Yeah, I'm fine, thank you. ẹ thanks. ẹ kọ́ àtàrà. ìwọ náà kọ́ àtàrà. báwo ni iṣẹ́. àdúpẹ́ fọlọ́n ayin lọ́hùn lẹ́nu. àmín ẹ ti ẹ̀ bèrè pé báwo ni dé tèmi náà. mo ní kí n bí ẹ náà ni má bínú. anyway ẹ ti gbàgbé nǹkan tí mo fẹ́ sọ fún. kí ló ló fẹ́ sọ fún. can you guess. no you know i'm not good at guessing. oh try now please. mi lè guess right ìwọ náà mọ̀. no I'll try. okay okay um, uh, àwọn aṣọ tó ló fẹ́ ra yẹn ò ti ra wọn. no. oníjọ sọ fún mi lè mọ̀ jọ. i have been promoted èmi ni the new assistant manager of my company Oh my God. Are you serious? Yes, I am serious. <laughs> Congratulations! Oh my God. Ah, oh my God. Ah, so oh, oh, honey, honey, if you ask me, you deserve it. Where did she shall go? You've been working so hard. Thank you so much. So You've been promoted to the post of an assistant manager in your company? Yes. <laughs> Madam Thank you, Lee. Congratulations. Thank you. Uh, um, so, bó ló fẹ́ gbé mi lọ lálẹ́ mi fẹ́ Hmm. lé. you ló Um. lọ. Uh, where do I want to go? anywhere tó bá ti fẹ́ lọ náà really. yes really really. Mm, let me think. Màá sọ fún Jẹ́nà change. Okay, jẹ́ kí mi náà freshen up. Okay, so baby. we can go out. All right, all <laughs> Thanks, baby. Yeah. Honey. Yes, dear. Ìgbàlaṣọ ìgbàlẹ̀wọ̀. Ìgbàra làbúra ẹnìkan kì í bú ṣọ̀wọ́ lẹ́rù. Àwọn Yorùbá ní ọmọ lèrè ìgbéyàwó. Jọmílójú àwọn tó ṣègbéyàwó tiwọn nígbà tá a ṣègbéyàwó tiwa wọ́n ti bímọ wọ́n tún ti gbóyún mi sínú Tinúkẹ́ Ọlátúndé gan-an tó ṣègbéyàwó ẹ̀ ní early last year òun àtọkọ ẹ̀ má ti ń gbọ́mọ jù so tell me jọ lójú how long gọ́gọ́ la fi máa dúró de pé a fẹ́ sún ọmọ bíbí wa síwájú how long because of your career torí iṣẹ́ your job it's not fair jọmílójú it's not fair at all at least on my part we're not getting younger. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé onímọ̀ tara ẹni nìkan lẹ́yìn ọkùnrin ah, ah! ó ṣe wá burú báyìí nǹkan tó ń try láti sọ fún mi pé kí n gbé iṣẹ́ dání kí n gbé oyún síkùn tó dẹ̀ ṣe mọ̀ pọ́ ẹ̀ṣẹ̀ promote mi tán ni kò lè possible ṣé kí n sọ fún ẹ dáadáa bó ṣe láṣẹ lórí mi ni mo láṣẹ lórí ara mi ṣòrí jẹ́ ń sọ fún ẹ kó gbọ́ dáadáa tí ò bá tó next year mi ò ní ní oyún tí ò bá tẹ́ lọ́rùn kó wá solution sọ́ra rẹ̀. come work here how dare you want on me immortal enemy kan tó sọ ẹ̀gọ́gọ́ ló ń bá ìjà how long have you been married for how long èèyàn burúkú ni ẹ nítorí iṣẹ́ right ó sọ wípé tí ò bá tẹ́ mi lọ́rùn kò lè tẹ́ mi lọ́rùn akérègbè ló máa dúró ìlú tá a máa fọkàn sí lọ́rùn ẹ̀ kò tẹ́ mi lọ́rùn alájọ́ kú wá kì í. ọmọ làwòrán ẹ̀rẹ̀ gbọ́ tèmi o ah! ọmọ ojú ìwà ń fa ẹ̀ sí. Oh, like seriously wò lọ́wọ́ òróró ni jàre. ó lágbára báwo ni things. a dúpẹ́ fọlọ́run. gbogbo lẹ́kọ̀ọ́ ọkọ ẹ̀ náà kọ́. ọlájídé tí mi nìkan ayọ̀dá ó wà ń bẹ jàre he's doing fine. that's nice. Ah, hmm. àwọn ọmọ mi kọ́ bá mi pè wọ́n jáde nǹkan wá. èèyàn mà ti dé ó wà ń bẹ wọn ti dé. omi pé o ì tí bímọ. àtọ. ìjọ má bínú tí mi ò bá ṣèkà wedding yẹn ti máa lọ bí three years báyìí. of course àmọ́ mo mọ̀ pé ọlọ́run àṣẹ àti ọlọ́run lójú ọlọ́wà ṣe. àmì ọlọ́wà ṣe my fear is just mo pé àwọn ọkùnrin máa ń fọ́n ní ìgbà mi kó má máa. ó yọ mí lẹ́nu in fact ó sọ fún mi pé kí n má ronú kí ni mo tún fẹ́. ìyẹn wà òkè ń gbà yẹn at least ọlọ́run ló ń ṣe lóòótọ́ ọlọ́run á dẹ̀ ṣe lágbára náà mo mọ̀ wípé láìpẹ́ láì jìnnà wọn náà máa tó rí àwọn ọmọ tó máa máa dánú ilé yìí torí àwọn eléyìí ah ṣé wàá try láti sọ fún mi sí pé àwọn ọmọ mi ń yọ yín lẹ́nu nìyẹn. wọ́n kọjá búburú sórí gbogbo yóò bá ìkó tó wọ́n ṣeré wọ́n láìkì ìjọ̀gbọ̀n bí ṣé o ti rí ìpípa ètò wà pẹ̀lú ẹ bàbá eh, ẹ̀ ló jọ. Ah. sorry darling sorry. ṣe eh, ẹ lògùn fún ṣá. Mm, mm, sorry darling. àtẹ̀gùn yẹn pọ̀ jù. ah ó ga ọ mm. anyway mo ṣàmùpọ̀ lọ́wọ́ àtọ̀ṣe ìjọ ọlọ́run òun nígbàgbọ́ pọ́lọ́wọ́ àṣetèmi náà ayọ̀ ló máa já sí fẹ́mi náà lágbára lọ. ìdí sáyé nǹkan tí mo ṣe ní kitchen. all right all right. baby i'm coming. àbíkáwá àṣìṣe. ah no no no no. okay okay. Mm. Mm -mm. my baby. ah o tún gbé ṣe ilé débi lókè lókè lókè o tún fẹ́ wo bí o fẹ́ fi ṣèjọpọ̀ ìwọ náà. ọkọ mi ìfẹ́ mi ayọ̀ mi jọ̀ọ́ má bínú sí mi mo ṣe yé mi mọ́ ni mo ṣe ronú kò tètè yé mi pé tèmi náà ló ń bá mi sọ má bínú ọkọ mi jọ̀ọ́ dáríjì mi. jọ mi lójú mi ò bínú mi ò bínú o ṣùgbọ́n ọkọ̀ tí mi mọ̀ tó dá mi lójú ni pé ìgbára la búra gbogbo nǹkan tó dẹ̀ wà lẹ́yìn tí ẹ là ń sọ èrò tètè gbé èrò jẹ́ ni ó gbọ̀ táyà èrò là ń sọ fẹ́ràn o. mo ń tọ́ láti save any stress káwọn èèyàn máa bí wa pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wá kí ló tà tí ìbímọ Africa ni wà náà bó ṣe wá ìwọ lóbìnrin ìwọ làwọn èèyàn máa blame mo fẹ́ káwọn èèyàn máa dá wa lóògùn àìsàn tí ò ṣe wá mo fẹ́ kọ́ máa foríṣiríṣi nǹkan lọ̀ wá àbí ṣé nǹkan tó fẹ́ nìyẹn tààrà ni mo ń sọ fún ẹ o ìwọ ló ní tó pọ̀ ń bẹ o ìwọ lóbìnrin o. ayọ̀ mi jọ má bínú má it's okay it's okay mo ti gbọ́ dìde lórí kùnlẹ̀ it's okay. are you sure. I said it's okay just get up. thank you darling. ẹ ṣáàdẹ ní ẹ ti ṣe tán sí. ọkọ mi mo ti ṣe tán. ok ọlọ́gbà kò sọ̀rọ̀. <laughs> thank you darling. you're welcome my baby. My baby, she keeps going for the dentist. Uh, àṣìlè mi ò tí wọ́n fẹ́ máa ṣe rẹ̀ báyìí àgbẹ̀ tó kọ́ gọ́rùn ẹbí tó nígbà lòun kọ́ tó bá jẹ́ ọgọ́rùn òtítọ́ tán ó mọ̀ máa padà wá jọ ọgọ́rùn irọ́ àbí kí n sọ̀rọ̀ yìí fún Jídé ni ẹnu wo gan-an ni mo wá fẹ́ fi sọ báyìí ṣọ́rọ̀ yóò ní wọ́n padà wá yí mi lórí ọlọ́run wa kọ́ mi mọ̀ ṣe o. jọmí dàlẹ́ ṣàlàfíà ojú mi kò sọ fún mi pàlàfíà. wọ́n <laughs> mi àlàáfíà ni. ṣọ́. ọkọ mi náà ló sọ fún mi pé ẹni ìdí tí mo ṣe ní kó wojú mi kó sọ fún mi pé àlàáfíà ni gan-an nìyẹn àwa ah, mm, nǹkan tó dé tì gbọ́ mi ó yàtọ̀ sí mo wà òkè tó ń sọ yìí kí ló ṣe ẹ́ jẹ mí lójú tó jọ wípé gbogbo ọgbà ṣe ló ń kó rẹ̀ sí ronú ọkọ ẹ ṣàlàyé fún mi wípé ò méjì tó ń fi ayé ẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ju wípé ìrònú lọ ó ní o mú ìrònú yẹn ní bàdà ó mú lọ́kùnkúndùn to the extent pé tóun bá dúró gan àbí tóun bá dúró tó bá ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ o kì í gbọ́ pé èèyàn wà pẹ̀lú ẹ̀pọ̀n bá ẹ̀ sọ̀rọ̀. What exactly is your problem? Now look at my face, Jọ̀mí. Sọ fún mi irú ìyọkọ̀ wo ló pè mí náà? ṣe é mo mẹ̀rù tó ń bà ẹ́ ẹ̀rù tó ń bà ẹ́ yẹn ló máa ń ba púpọ̀ nínú àwọn ọmọ wa tó ń bá wà nílé ọkọ tó ń ní same issue irú ti ẹ̀ yìí wọ́n máa kẹ́mi sókè bíi pé ó ti ń pẹ́ jù o mi ì tètè lóyún o tí màá tètè bímọ fọ́kọ mi o kọ̀kọ́ mi máa wà lé mi síta o ìjọ mímí ò kí ń ṣe lùlọ ọkọ bẹ́ẹ̀ listen tó bá jẹ́ wípé mi ni mo bí ẹ kó jẹ́ pé mi nìwọ lọ kọ́gùn sí lọ́dọ̀ màá wá sọ fọmọ mi wípé òkè òjọ mi lójú ti ń pẹ́ ju kó lọ fẹ́yàwó mi mi ì sí nínú ìyá ọkọ tó máa ń lé ọmọ ẹ̀ ṣìnà o pé ìyàwó tó fẹ́ yẹn ó ti pẹ́ ju tèmi o tètè lọ wákànṣe kan o àbí tó máa mú obìnrin tó máa mú sínú ilé fún ọmọ ẹ̀ tó máa ní kọ́ ọmọ wa máa bá obìnrin míì láṣepọ̀ nínú ilé tiẹ̀ no sókè nìkan tó ṣe àtúwákẹ́ mi sókè mo ti sọ fún ẹ wípé ìgbéyàwó ẹ pẹ̀lú ọmọ mi ó ní àtìlẹyìn ọlọ́run nínú mo dẹ̀ sọ fún ẹ wípé tó bá ti ń wọ ọlọ́run níwájú báyìí kò máa wò mí lẹ́yìn ẹ ni sọ kí ló ń gbẹ̀mí ara ẹ sókè fún pàápàá jùlọ àtọkọ àti ìyàwó ẹ méjèèjì kí lọ́jọ́ orí yín tẹ̀ ń pọ́nra yín lójú òun sórí èèyàn lè lé ọlọ́run léré sísá o he will do what is right for each individual at his own appointed time so what exactly is the problem kíkí ló ń nira ẹ lára fún. tí mi ìbá fààyè gba ọkọ ẹ kò síbi kankan tó fẹ́ẹ́ fẹ́ ìyàwó kankan sí. pàápàá jùlọ sórí inú téèyàn bá fẹ́ fi gbé oyún sórí tí ròònù tó bá ti pọ̀ jù fún ọkàn àti inú yẹn irọ́ ni o oyún ò ní dúró so ìkọ́nú ẹ̀ ló máa mú nínú kóra mú ìrònú yẹn kó gbé tì kó gbé lé ọlọ́run lọ́wọ́ kó wá sọ fún pé kó máa bá iṣẹ́ lọ àbí kó sọ fọ́lọ́run wípé o lè ṣe fúnra rẹ̀ wípé kó yọwọ́ kó wá jókòó ti ronú yẹn káwá jọ máa wẹ̀ báyìí káwọ nǹkan tí ronú yẹn fẹ́ dà sóbi tó bá mú ẹnu méjèèjì ni kò mú sóbi wo ló fẹ́ Sure. Yes. Thank you. You're welcome, my darling. You're welcome so má jẹ́ gbọ́ pé òun ronú kankan mọ́ òun ṣé tiẹ̀ sìn lọ fọkàn ẹ̀ balẹ̀ mo mọ nǹkan tó ń ṣe é kò sẹ́rù kankan fún ẹ ṣé o ti gbọ́ ẹrù kankan kò sí fún ẹ̀mí ni mo pa bẹ́ẹ̀ fún ẹ nírọ̀ now o ti mọ rules and regulations inú ilé pé oríṣi ọbẹ̀ bíi mẹ́fà bíi mẹ́jọ ló máa wà nù freezer mi mọ́ tó fẹ́ jẹ́ mbẹ̀ èwo ni kí n bẹ warm kí n bẹ ṣe oúnjẹ sí. for now mo ti wọ òkè tí má ti ṣe tán má sọ̀tàn. okay tí wọ́n bá tọ̀ okay for now èmi fẹ́ jẹ kókò so mo ti gbé sí orí cabinet ní kitchen lọ sí kókò fún mi kó dẹ̀ dín ẹyin sí but remember to extract the yolk out of the egg má jò pẹ́. ọlọ́mọ ló láyé ọmọ làwòrán ẹ̀rẹ̀gbọ́n tèmi o. ìwọ ò gbégbá ọpẹ́. àmín sáà ọ sì yin ọlọ́run ọba. àmín jésù. ọ sì wí pé hallelujah bàbá mo wá dúpẹ́. àmín jésù. ìyẹn nígbà tí o bá tẹ̀lé àwọn ìmọ̀ràn tí mo fún ẹ. Yes sir. jẹ́ kí a máa gbàdúrà láì sinmi nítorí pé ààwẹ̀ àti àdúrà nìkan ni a lè fi ṣẹ́gun. Yes sir. ọlájídé. Yes pastor. kò sí ohunkóhun tó ní agbára ju ààwẹ̀ àti àdúrà lọ jẹ́ kí eléyìí kó máa wà lọ́kàn rẹ nígbà gbogbo. ààwẹ̀ bẹ́ẹ̀ ni òun la lè fi ṣẹ́gun òun ló lè jẹ́ kí a rí ohun tí à ń wá ní ti ọmọ bíbí olú ọlọ́run bá nìkan ló ní ọmọ lọ́dọ̀ ọba mi ò sì dé ẹnikẹ́ni láti yàgàn ẹ jẹ́ kí a gba àwẹ̀ àti àdúrà ká ṣẹ́gun gbogbo tí a bá ti ń ṣèyí ogun ti ṣẹ́ nínú ayé wa ìwọ gbégbá ọpẹ́ ọ sì kọrin ayọ̀ sí ọlọ́run ọba ọ sì máa wí pé ó yí bíríbírí ó yí kan mí o àánú olúwa yí kan mí o oyi biribiri oyi kan mi o ọmọ tuntun ti yí kan mi o ọ̀rọ̀ rẹ dayọ̀ àjọ yìí lu alógo kí Olúwa kó wà pẹ̀lú rẹ kò jẹ́ bó ṣe jẹ́ you are welcome. Àìtú. No, no, no, no, no, mo wà lórí highway. Ẹ mo lọ fún official assignment yà. Yeah. yeah. Okay, darling. <sighs> Mi ì dá ló tún pè mí. Jọ mí lójú! Jọ mí lójú! Ṣé ti ẹ? ó ní kí ló ṣẹlẹ̀ kí ló tó yín pa ìrú ṣọ̀wọ́n pé mi ò wá ọ́. ẹ èèyàn burúkú ni ẹ so you can do this to me. kí ni mo ṣe. kí ló ṣe check it check that ìwọ ọjọ́ mi lójú kí lè ṣe mi náà kí ni mo ṣe fún ẹ òṣì àdúrú nǹkan tó tó báyìí yóò kọ́kọ́ sọ fún mi náà ìwọ ń ṣe ètò fètò sọmọ bíbí ó jẹ́ kébì àtàwọn ẹbí mi máa dààmú káàkiri ìkà ni ẹ so gbogbo eré tí mò ń sá káàkiri yẹn o ti ṣe family planning without telling me ah this is so absurd àṣé ire wà nù bí ibi wà nù rẹ ọlọ́run ló ní kí nǹkan tó ṣe yẹn ṣe ọlọ́run ló ní kó l'accident èmi ní kó ṣe comprehensive test fún ẹ ó wá discover pé o ti ṣe tó fi tó oh my goodness this is so absurd ó lè ṣàdúró nǹkan báyìí sí mi oh fine explain what explain to me you want explain to me why you did this to me. You want to explain to me why you are so selfish, self-centered. Oh, oh, okay, I'm listening. I am listening to why you want to destroy my life. Only. My oh, oh, God. Ọlájídé. A kì í fojú ẹkùn pé ní wá jẹun. Ojú ẹ yóò bá ní dọ́rẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. Mom. Yes, dear mi ò fẹ́ fẹ́yàwó mọ́ jọ mí lójú láti fi lé mi lẹ̀ any moment from today. Eh, irú ọ̀rọ̀ wo nìyẹn kí ló dé kí ló ṣẹlẹ̀ láàrin wa àti jọ mí lójú if there is any misunderstanding just lay down the table kí n sọmọ náà ká sọ ọ́ ká dẹ̀ yanjú ẹ̀ kí ló dé kí ló ṣe fún ẹ. ǹjẹ́ lẹ mọ̀ pé àìrọ́mọ buwabi látijọ́ yìí jọmi lójú ló ń fa. jọmi lójú ló ń fa ẹ̀rọ ọmọ bí how báwo ló ṣe báwo ló ṣe jẹun. jọmi lójú ṣe family planning láì sọ fún mi láì sọ fún mi èmi ọkọ ẹ. jọmilójú ṣe family planning i mean did, did i hear you right jọmilójú ṣe family planning àmì lẹ́yìn ọmọ mélòó. mi mọ̀ pé ẹ̀yin náà máa sọ bẹ́ẹ̀ accident ò ní ló yẹ kí n rí àṣírí ọ̀rọ̀ dókítà ló sọ fún mi pé ṣe ni ìyàwó mi ń plan láti máa lóyún. jọmi lójú jọmi lójú ṣètò fètò sọmọ bíbí láì ṣe wípé bóyá ó ti tò wọ́n jọ kalẹ̀ mo sọ fún yín pé ó ti sú mi láti tọ́jú wọn. ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ẹnìkan nírọ́ mo ti gbọ́ o but mi ì tí ì fẹ́ fi gbogbo ara gbà màá ní kí n rí jọmí lójú Bọ́lájídé mi ì gbàgbọ́ i'm sorry mi ì sọ pé bóyá ò ń parọ́ o but accident ni um, jọmí lójú ni now báwo ni a ní accident tó ṣe di wípé ọ̀rọ̀ ti gáínì wá wọ̀ ṣégbà tó gbé dọ̀hún ṣé ìwọ request fún comprehensive test ló fi dipá ṣìírí ọ̀rọ̀ tú àbí báwo. i did But tá a gbé hospital mo ní pé kó bá mi ṣàyẹ̀wò ẹ̀ dáadáa kó check ẹ̀ generally wọ́n ṣe comprehensive test and <laughs> ìgbà tí mo gbọ́ ni pé àwọn mi fètò sọmọ bíbí. this is not funny this is just not funny ṣé jọmí lójú bá believe pé. Be òun lè play on anybody's intelligence this is just not funny. okay now mo ti gbọ́ tiẹ̀ o but èmi believe pé something must have initiated her reasons Oh, máa nídìí tó fi yes yes all the reason Uh, ó ṣàlàyé fún mi ó ṣàlàyé reason ẹ̀ tó ń fi ipò and which is not acceptable to me. ó sọ fún mi pé òun ò fẹ́ kí ọmọ bíbí dí career òun lọ́wọ́. Ọlájídé ó sọ ìyẹn fún ẹ oh good <laughs> jọ mí lójú ó sọ fún ẹ wípé torí career òun lòun ṣe lọ block ilé ọmọ jẹ́ kí nìkan tí ò wá sọnù tó àmì tó ní kájọ máa wá kàkàkiri tó believe pé òun fúlù àwẹ̀ aláìsí òun fúlù ara ẹ̀ ni ọ ṣé bẹ́ẹ̀ mi ti bí tèmi òun ló kù sẹ́nu ẹ ọ ok kò sí problem mo ti gbọ́ o ṣùgbọ́n èmi máa pè é jẹ́ kí n pè jẹ́ kí n gbọ́ tẹnu ẹ̀ náà ṣọ́ọ̀ mi ti yẹn ń sìn ó ṣàm ó gbọ́dọ̀ lálàyé tó máa ṣe fún mi ìgbà tí wàá pè tí wàá gbọ́ àlàyé tẹnu ẹ̀ máa mọ nǹkan tí mo fẹ́ sọ but for now jọ ọkọ mi mo fi ọ náà bẹ ṣé mo fẹ́ kó kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù sùúrù la fi ń ṣọkọ obìnrin o ṣọ́ mi ti yẹn atọ́ni sùúrù dẹ̀ làwọn obìnrin atọ́ni sùúrù ni ọlọ́run tiẹ̀ ṣe tá a tiẹ̀ tètè mọ̀ tí ò tí ì pẹ́ jù jọ ṣó ti yẹn sìn lọ ṣe sùúrù kì í ṣe pé bí a kò bí èmi náà nínú ó bí mi nínú gan gidigidi ni ó bí mi nínú jù sí pàápàá ṣùgbọ́n ṣá ṣe sùúrù ṣó ti gbọ́ jọ ọkọ mi ṣó ti yẹn sìn jẹ́ kí n pè é kó dọ́dọ̀ mi gbà bá jọ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bí lè rẹ nǹkan tó bá rí i ó náà lálàyé tó máa ṣe sùúrù ni kò lọ ṣe ọkọ mi ṣò ti gbọ́ jọ torí ọlọ́run mi ì tí ì fẹ́ kó o bínú jù rárá. ọlájídé. yes mom. jọ mí lójú orúkọ rú ẹ o ó jọ mí lójú ah ó gbìyànjú o ló sọ fún mi náà kí ni nǹkan tó ń jó ẹ lọ́wọ́ gan tó wà lẹ̀ kó fi jó kí ló ń gbé tó ń gbé kí ló rù tó réèyàn sọ ẹ kí ló ń dára ẹ láàmú kiri fún o gbégbèsè tó tó bẹ́ẹ̀ yẹn o ò bu ẹnì kankan gbọ́ kí ló ń dèmí láàmú fún ìwọ ló lọ́kọ ẹ bọ́ bá wọn ẹ kò fi wàhálà ṣọkọ ẹ léṣe pọ́blẹ́mì wọ pẹ̀lú ẹ nìyẹn bọ́ tí wọ́n ní tèmi tẹ́ ń dà láàmú ọ̀tọ̀ ní ṣòru fún mi ọ̀tọ̀ ní ṣọ́tọ̀sọ́ ọ̀tọ̀ ní ṣọ́tà ẹ ń jẹun jù mí lọ mi mọye ìgbà tí mo fi ń gbàwẹ̀ láàrin oṣù àwa jọ ń wá nǹkan tí ò sọnù à ń wá káàkiri òmùlé ọmọdé pa mo sọ pé ètò ṣe yìí tí dájẹ́ ẹ̀gọ́ bá gbọ́ wọn ò ní fọwọ́ ra ẹ lórí gẹ́gẹ́ bí abiyamọ kí ni problem ẹ náà o torí kàríà òmùlé ọmọ òde pa ẹ sọ fún mi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ kankan jọra wọn nínú ẹ nínú ẹ ni ọ̀tọ̀ láyé iṣẹ́ ọ̀tọ̀ ní tọmọ ọ̀tọ̀ ní ti family ẹnikẹ́ni ó ìdọ̀kùnrin àbóbìnrin tó rẹ̀ bá pé ó gbọ́dọ̀ balance mẹ́tẹ̀ẹ̀ta ni kì í ṣe pé kí ọ̀rọ̀ lé apá kan kó dápá kan sí rírọ̀ ṣe fẹ́ fọmọ ọlọ́mọ ṣọmọ ni àbọ̀gbọ́n tó sọ pé iye tóbìnrin bá bí òun ló máa wọnú yàrá ẹ̀ ni torí pé mo nífẹ̀ẹ́ ló ṣe ṣe pálapàla àbí àánú ẹ̀ ò ṣe mí sórí bó ṣe ń bọ̀rọ̀ ẹ lọ yìí ọwọ́ rẹ̀ báyìí ló máa fi yọ ẹ̀fẹ́ ló máa fi yọ kúrò lọ́kàn mi nígbà tó bá dẹ̀ ti yọ ọ̀fẹ́ kúrò lọ́kàn mi ṣọ́kọ ẹ̀ sì lè kọ́tún láti nífẹ̀ẹ́ ni kò sí tèmi bẹ́ẹ̀ o anything tó bá fọwọ́ ara ẹ̀ fà kó mọ̀ pọ̀ ló fọwọ́ ara ẹ̀ fà fúnra ẹ̀. ẹ̀wọ́n mi ẹ̀jọ̀ máa ìjọ ìbọn mi bí okó mi àfi kẹsà bá mi bẹ nítorí ọlọ mo ti ṣàṣìṣe bá mi bẹ. oníṣègùn ẹ̀mọ́ kí n bẹ́ bọ́kọ ẹ̀ tẹ bá ṣèmọ̀ tán báyìí lè máa parọ́ mímọ̀ pé ìmọ̀ ló ṣe yìí tó bá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ wá tí ẹ̀dẹ̀ pọkọ ẹ̀ jókòó ẹ̀jọ̀ jókòó ẹ̀jọ̀ sọ ní tùbínùbí ẹ̀jọ̀ reach agreement wípé òkè òun mo faramọ́ kìíní àbí mi ò faramọ́ o mélòó gan ló tó kalẹ̀ náà kó ṣàlàyé kó sọ fún mi tó bá yẹ ẹ ọkọ yín wò ta ó ń ṣe ó mọ̀ bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn. dìde máa bọ́ pẹ̀ sọ̀rọ̀ náà àjọgbọ́ ọ̀nà àjọgbọ́ ni o máa bá sọ̀rọ̀. Ah, ó jọ mí lójú o honestly i'm just not happy with you èmi mo bẹ́ẹ̀ méjì lóòótọ́ ṣùgbọ́n mi nírọ̀lẹ́ apá kan kì í dákan sí o ṣé ni mi ní fi ẹjọ́ ṣègbìn rárá yìí tó ṣe yìí ibi tí mo fi ẹ́ sí ṣe ni mi ìbá ẹ ó dẹ̀ fẹ́ fọwọ́ rẹ bó fẹ́ fi yọ̀fẹ́ ẹ kúrò lọ́kàn mi dúró orí o rò pé tó bá yọ̀fẹ́ ẹ kúrò lọ́kàn mi ṣọ ọ̀pọ̀ o rò pé ṣì máa nífẹ̀ẹ́ ni o rò pé ṣì máa nífẹ̀ẹ́ ah you better think kó sùn kó ronú kó ronú dáadáa kó mọ nǹkan tó ń madam kí ló ṣe wá jẹ why why did you do it. ìjọ ah, tèmi náà kọ mo ní ọ̀rẹ́ kan àjọ law school ni ó jẹ́ kó yé mi pé full housewife lòun ṣe nígbà tó máa yá mo dédé rí tó ń ta pure water. pure water tuntun rèé ẹ ra pure water tuntun ẹ pòǹgbẹ o. àwọn tutù bàbá kọ mi. àmì àmì ẹ ṣe ẹjọ ẹ sọ mi. mélòó kìíní. ọkọ mi ṣe balẹ̀ yìí ò ní dànù yá mi. Bon. Ẹ Mujeju wa. Bọ̀dá. Hmm? One thousand ló wà lọ́wọ́ yín yìí. Hmm. Mo jẹ́ ń jẹ one thousand wa. Ẹ fọ́ ni. Gbàtẹ́mi yọ one thousand pé kí n mú change wa ibo ni kí tí richard nine ninety gbóhùn nǹkan tí mo rò sórí gan kò pé kò pé one thousand. kò dé máa wo change o pop-up tí mo rà bẹ́ẹ̀ ni mo rò pé kí n ti ẹ̀ra pure water kí fi ráyè sanwó pop-up èmi kò ní change. ẹ wo ẹ jọ ẹ bá mi wà fún yín bí ẹ máa rí ten naira kí ètè máa lọ kó mi tó gbóná mọ́ mi lórí. ọlọ́run inú mi wà láì mi ò jù ẹ lọ́mọ ìyá mi ò ní dànù. Ah, ẹ wá ṣe gbádùn ṣá kí ni mo jù lọ ẹ bá ẹ mu wà yín náà ẹ fún mi náà ah, ah. ẹ fún mi ṣèbí kí n lọ wá change wá. lórí pure water èlò pure water ten naira pure water ten naira ni kí wọ́n fi one thousand naira ó kálá o. a ní kẹ́ mu wá kí n lọ ṣe àbẹ̀wò ni ẹni pé mo jù yẹn lọ ẹ̀yin náà ju one thousand naira lọ kẹ́ mu fún mi kẹ́yìn náà máa lọ. kò lọ ṣe one thousand naira. bẹ́ẹ̀ni ẹ lọ ṣe chẹ́ńjì wà kó kó chẹ́ńjì wà. ẹ mú one thousand wáyé kí n lọ ṣe. one thousand àtọ́ ní mú wá sí tó bá mú one thousand naira lọ èlò ní gbogbo gba pure water ẹ̀ ṣé pure water tó gbélé yóò ká one thousand naira. ìgbà táyé lọ́wọ́ mọ̀ pé èlò ní gbogbo gbá mi ẹ ṣe wá yọ one thousand àfi pé kémi kémi kémi kí n mú chẹ́ńjì wà ẹ jẹ́ tó lọ lọ́wọ́ ní dá ilé àmú o. ọjọ́ ìtajà ó yẹ kó ti mọ̀ ẹ bí mo mọ orú yìí ṣe ti gbọ́ tá ti fẹ́ sọ owó tẹ ẹ máa ṣe ni ẹ wá máa yọ owó tó tóbi jù nínú owó tà ná ẹ máa ní kí yọgbà ẹ. ṣé bẹ́ẹ̀ yẹyẹ mi ni ẹ̀yin gọ́ọ̀sì dọ̀tí ara yín. sọfẹ́ dọ̀tí mi ni wò ó ẹlẹ́lẹ́ ní mi o mi ò ṣẹ́ni àrífín mi ò ṣẹ́ni àrífín o mo ní gbogbo àdúgbò ìbáyọ̀ wà ọmọ mi o. jọ o jọ o èmi ò fọ́ sí o. ẹ wẹ wẹ wẹ wẹ ẹ tẹ́yẹ má ṣe nìyẹn ten naira yẹn náà ó jọ mi lójú sóye nítorí òde ló bọ ọmọ jẹ mo ní kẹ fún mi ten naira mi àbí kẹ fún one thousand wa pàtẹ́dẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ni lọ ń kọ́. mo fẹ́ yàtọ̀ naira. ẹ jọ torí olómi ò fẹ́ wà lọ́dún ṣàárọ̀ ẹ fún mi ní owó mi kí ọ̀rọ̀ máa gbọ́jà mi ìyá mi ṣì kọ́. mo fẹ́ naira ó jèrè sáré. ẹ wo ẹ wo ẹ fún mi ní ten naira kí gbogbo àdúgbò ọba àdá sí ẹ fún ẹ wọ ẹ mọ kẹmi náà lẹ́yìn o tó lẹ́yìn tẹ ẹ ṣe kò yé mi o ẹ fún mi ní owó mi. bàbá ọ̀tá mi tẹ̀ mi wọ́n. ẹ má mọ mọ ẹmu kú sórí gbá mi ẹ fẹ́ kókútà àbájá ni mi. kókútà àbájá ni mi. ẹ fún mi lórí jọ ẹ fún mi ní owó mi ẹ wọ ẹ ṣọ́ ara yín o mo mọ ru yín ṣe ti gbọ́ ẹ fún mi ní owó mi. ní sùúrù ojú ẹ ti lè jù abẹ́ ló wù ẹ. ẹ mú òmì wá. ní sùúrù tí ẹ fi mí lẹ́nu. ẹ mú òmì wá. Ah, èló ń tẹ́ náírà. ẹ ṣe. èló ń tẹ́ náírà tó pariwo. kíkẹ́. Ah. ọ̀rẹ́ wo fi wọ́n sílẹ̀. ọ̀rẹ́ báwo ni. Ah, kí ló ń ṣe ń bí báyìí. mo ń ta. ò ń ta pure water. kí ló ṣe ọkọ ẹ ń kọ́. ọkọ mi jẹ́ pé ọlọ́run lọ́dún tó kọjá. Ah, ogún náà ti kú. bọ́lá ọ̀dẹ̀ bá ti kú tó tó gbọ́ ẹ̀ ló rọrùn. Ah, nǹkan tó sọ fún mi sí pé gbogbo ogún ọkọ ẹ ò kankan. gbogbo ẹ̀ láfàtàpà ti gbà lọ́wọ́ mi. ó lè mi àtàwọn ọmọ mi síta ni. àtàwọn ọmọ náà ọ̀rọ̀ àtijọ́ àti mo ni mo bá káàkiri. mo gbé pure water tí ò tó two hundred. àtijọ́ ni ọ̀rẹ́ mi. àkíkẹ́ ah, ò kàwé kí ló dé tó ṣe pè mí ò kàwé náà. ọ̀rẹ́ mi mo sọ fóònù mi nù kò jẹ́ kí n lè pé ah. àmọ́ ọ̀rọ̀ ayé mi akọ̀wọ̀ obìnrin tó kù bíi tèmi lọ́gbọ́n ah. pé tọkọ bá ti ń ṣe káwọn náà máa ṣe ni. Come and join joyè full housewife. Kike, omi tó bá lé ayé rẹ̀ dé ó tiẹ̀ wá dábàá ó yá wọlé sórí ilé yóò lè gbé o wọlé. ike mi. fi ike sílẹ̀ ah. ṣé ọ̀rẹ́ mi. lọ wọlé wọlé ah ah. ṣé ọ̀rẹ́ mi. ah ọlọ́run má jẹ́ ká rí láburú bí a ṣébi mi wá ni mo ní láti du kàríà mi nítorí ọjọ́ iwájú mi àtàwọn ọmọ mi kí ni máa wò ó mo ní kí n fọwọ́ kọ́gbọ́n ni kí n má fi tèmi kọ́gbọ́n ẹ́ kóun náà ṣiṣẹ́ kó lówó kémi náà ṣiṣẹ́ kí n lè lówó lọ́wọ́ ká lè jó tójú àwọn ọmọ wa ìwà yẹn sì ṣébi mi wá ní báyìí. sítórì tẹ ẹ sọ lẹ́yìn ó wà pàtẹ́tì àmọ́ ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí ẹ ṣe fi tọkọ yín létí. Ah, kókó mi ò ní gbà. ó tẹ̀sí máa wà rẹ́gísítàdì pé ó mọ̀ kó gbà ní ọ̀rọ̀ máa ṣe sọ́nsìn ó kù díẹ̀ káàtó nǹkan tẹ́ ṣe o. oyè mi ò kó mi bínú sí mi gidi gan ni. ọkọ ọsùn máa bínú. ẹ máa bẹ̀ wọ́n ni o ẹ máa bẹ̀ wọ́n ni um, bó bá ṣeé ṣe mi dání tàbí káfẹ́nu sí abẹ́kẹ́pẹ́ àwọn àgbàlagbà lọ́dọ̀ yín lọ́dọ̀ tiwọn náà á kù díẹ̀ káàtó. ohun ẹ̀ tó bẹ́ sódò tó ń pariwo òtútù ó kiri ò lánàá aláǹgbá ò lè ráyè wọ ògiri òkété gbàgbé ìbòsí o dé gbá aláṣẹ ọ̀gá wọn mọ́rí pẹ́ẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ ìgbà tó mọ̀ wẹ̀ kí ló bẹ́lú dò ṣe. ó mú wẹ̀. lè ṣèṣe rere a kì í ṣòwò sọ inú. do not touch me again ever again. báyé ẹni bá dẹ̀ burú inú ẹ̀ ló yẹ ká lọ́wọ́ ẹni tó fẹ́ wẹ̀ lódò kì í fi ọ̀hún rẹ̀ pamọ́ fọ́dọ̀ ogun àwítẹ́lẹ̀ kì í pààrọ̀ tó bá gbọ́ bẹ́ẹ̀ ni àwífúnni kò tó dání ó kàn fẹ́ pọ́pọ́ ẹ̀ ń bínú ni kí ló tó lè bínú nítorí pé ó nífẹ̀ẹ́ ló ṣe ń bínú ṣó mọ̀ pé ẹni téèyàn bá nífẹ̀ẹ́ òun lèèyàn bínú sí ẹni téèyàn ò nífẹ̀ẹ́ gan-an tó bá ṣe nǹkan tó dùn èèyàn máa bínú no <laughs> má blame ẹ but èmi kò wà optimistic wípé ọkọ ẹ ó máa ó máa padà take it easy ni ó máa dáríjì ṣòṣùgbọ́n just take it easy. you no understand àmọ́ ọkọ mi ò kí ń bínú tó yìí kàyéfì ńlá gbà nílé ìjẹ́ fún mi ó lè bínú tó tó yìí. obìnrin nǹkan tètè máa ń bọ́dà yẹn anyways um, do you know what um, sórí ọ̀pẹ tó ń wo yẹn hmm? èmi ò ní blame ẹ̀pọ̀ bínú but at the same time ó yẹ kóun náà understand pé gbogbo dáadáa tẹ́yìn obìnrin bá ń ṣe àṣìṣe ni ṣé marriage kọ́ ni you know gbogbo alamọ̀ pé marriage is not always a bed of roses you understand so nǹkan tó gbọ́dọ̀ understand ni tọkọ ẹ náà dẹ̀ láti mọ̀ wípé èèyàn láti take everything easy pẹ̀lú obìnrin ṣọ́rọ̀ mi yẹ so má bínú sí ẹ̀yin méjì lẹ justify um, nǹkan tó ń ṣẹlẹ̀ um, jọmílójú ṣọmọkọ tó kọ máa ṣe fẹ́ mi mm, òun ni pé gbogbo nǹkan tó bá fi pọ̀ pẹ́ like òun ni kò máa ṣe fún after ah, all you guys you been together for a very long time ah, ẹ ṣèjọ ń gbé náà so mọ nǹkan tó kọ ẹ fẹ́ ìwọ ṣá máa ṣe fún un Um, then tó bá jẹ́ wípé <laughs> mọ́mí and dadi lè máa ṣe tẹ́tẹ́lẹ̀ ọmọ change position o so kọ́kọ́ lè mọ̀ ẹ́ pé oṣù wa ń bẹ̀ she understand because àwọn ọkùnrin máa ń like irú kan bẹ́ẹ̀ at times you know so then. <coughs> thank you very much you are very welcome I really appreciate. I ah, want our friends for. nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé um, anytime tí o bá ti ní láti bá anybody sọ rọ̀rọ̀ báyìí má hesitate láti pè mí because mi jẹ́ kó máa bọ́ọ̀dù o <laughs> ti gbọ́. all then. I'll be available for you anytime. Alright. Alright all then mm. jẹ́ kí mi tí náà lọ máa ṣiṣẹ́ mi lọ́nà ọ́fíìsì mi. mi gan ní láti parí ọ̀fun láti. bẹ́lẹ̀ ara ó fi lò ìgbà tíjọ́ bá yẹn ni ló yẹ ká kúrò lójú aago ọmọ ṣe pàtàkì ọmọ ṣe kókó iṣẹ́ kan lọ́wọ́ ìmọ̀lẹ̀ ayé ẹ̀dá kì í pẹ́ ṣú tí kí n gbà jókòó mi dáríjì mi ṣàánú mi. ẹ mo máa jọ shut up owó oh, mi dáadáa ń sìn ó pé mi lọ máa lè èmi lọ máa lè ráì it's okay it's okay do I know you no I don't think so so wọ́n máa bẹ́ta tó bá yẹ kí n fi ẹ̀dọ̀ mi lé orí òróró mi òpè mi lọ́mọ àlè ṣe àbí. mi pé ló máa lè. just shut up bó do not touch me do I even know you. ìgbà olùbẹ̀rẹ̀ gbogbo ilé look at the time this is almost twelve. o i'm talking to you mo gbà pé um, mo. stop begging me. ń dun mi ta lèmi máa bí. Lajide. Omi, this is almost twelve. Ìgbà olówó bẹ̀rẹ̀ wù mí báyìí listen to me eh. èmi àti ẹ neighbors ni wá o nínú ilé ẹ ó máa da kóní kálukú méntì ayé ẹ you have your space I have my space good night. Hello, mẹjọ eh, ẹyin lè mọ. ọkọ mi. give me the money. ọkọ mi ò dé jù. orí mi ò dé jù. orí ti kò dé kò ó dé gbà. mo kí lóde tó look dọ̀ báyìí no ó oh, okay. ok jọmí lójú tí mo mọ̀ ò kì í bored báyìí oh, you look so bored. kò sọ̀rọ̀ kan. Um, anyways um, báwo ni um, issue wa ti ọkọ ẹ jíde ṣe ti settle ẹ yẹ kó mọ̀ pé adákẹ́ àmọ́ tẹ́ni tó ń ṣe kó bá mi sọ̀rọ̀ àmọ́ àjọ ń kíra wa á kí mi nínú àdẹ́kì ló tán. <laughs> òfò ni ó sọ wípé ó ń bẹ ẹja ó ti ń tọ́nú ẹ̀ náà nìyẹn sórí nǹkan tó bá ti mú ẹ tó fi ń kì tó dẹ̀ ń da ẹ lóhùn it means wípé inú ẹ ti rọ̀ nìyẹn. are you sure. i am very sure ṣe báwọ̀ ọkùnrin ni ó mọ̀ pé mi ni mo lè fẹ́ ní tàjí àwọ̀ <laughs> well um, you know what sórí little advice lèmi kan máa fún ẹ tó bá dẹ̀ lè mú lò ó máa work fún gan ṣoré henceforth tí ó bá ti kí ẹ kò yẹ sìn fún ní attitude ṣe bẹ nípò rè ìyẹn mi pé o ti turn off signal ìnìyẹn ṣe ti understand so kò ní feel comfortable mọ́ ó máa feel comfortable ṣe understand so wọ́n máa feel pé ah kí ni mo lè ṣe tó lè múná ọmọbìnrin yìí dùn ṣe understand and by that time ìwọ ni rí ti ẹrù mọ́ so that means pé kì í ṣe pé á pé ìwúlò tiẹ̀ náà ó dùn sí o but o kàn try láti dé bọ́ ni ṣe understand wàá kọ̀ rí pé ìjọkànjọkàn á kọ́ dédé pè é fúnra rẹ̀ ni ẹ meanwhile pípé tó pè é yẹn ara bá ti sán ni o <laughs> ṣé o ló ti ní mí ìsẹ́ ni. <laughs> welcome ma good morning. good morning good morning. Good morning. Please define ma. <sighs> Yeah, this is the fine. Okay. ṣé o ti parí schedule. ẹ mo ti parí everything you can have your seat. Oh, It's all Um, so báwo ni meeting yẹn? Kí ni plans ẹ? Yeah, actually, ma, um, <clears throat> we are still waiting for your um, Go ahead. Wow. Obad. Oúnjẹ mi ń kọ́. O sọ fún mi pé o máa jẹun. Mo fẹ́ jẹun. Alẹ́ yà bá ò ní ìdẹ́ni tán mon mo Non. No. Wait. Come back here. Sit down. Ìwọ ò jẹun. Ça wà it's not bad. to move on. Please forgive me. You too. I know. What are you doing, girl? I'm sorry. I love you. I know it's jọ mí lójú. mo ti dọ́fíìsì ẹ gan-an láàárọ̀ mo rí pé ṣe ló ti pa gbígbíngbín àmọ́ àwọn òbí kí ló ń ṣe wúmọ̀ yìí tó pẹ́ ó tètè lọlé lánàá ó tún pẹ́ délé ni ọ̀n tún gbà tí wọ́n á ṣàìsẹ́ ní car park wọ́n á rí pé ah, nǹkan kan ń ṣẹlẹ̀ já mi sí kí láṣẹ rẹ wá. ẹ jọ ṣé wọ́n jẹ́ Mr. Jide Johnson tó ń ṣọ́ mi kiri kí n tiẹ̀ ó ti dà bẹ́ẹ̀ ṣe ráyè obìnrin <laughs> nígbà tó korò ṣé wọn pa àjọ ń jẹ ni nígbà tó bá dùn yẹ kó já mi sí o. kò sí Mr. Wale kò sí kankan. ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó o bá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi i'm not leaving your office. ah wàhálà ẹ pọ̀ wá ní ẹni mi ṣe fẹ́ gbọ́ ló lè believe pé lánàá nígbà tí mo délé nígbà tọkọ mi dé ló bá pè mí ló bá lébi ń pa òun pé kí n bá òun dáná ah, ah, ewé ni mo kọ́kọ́ pè àmọ́ mo kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́ ọ bá tuntun sọ ó sọ pé ibi ń pa òun kì í bá òun dáná mo ní ah, èmi náà fi síbìdì lọ sí kìtì mo yà sáré sí nǹkan tó fẹ́ fún dáadáa ó bá mi gbóúnjẹ sí làbájọ jẹ ó bá jẹ ohun tán ló bá gist mi rárá mo kí wọn kò mò ń lá ni àbí mò ń rí real life àbájọ ah. àjọ sọ̀rọ̀ lẹ́mi àti ẹ̀bá gist gist in fact ìyẹn gan ló fa nǹkan tó ń rí láàárọ̀ yìí. kí ni o. ẹ dé o ẹ dé o ẹ ọ̀rọ̀ tó o sọ sí o sọ tán o kò sọ ní àfo èmi o nígbà tẹ wá dáná tán tẹ jẹun kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn. kí n ti iná mr wale. ó kàn mí. kò ẹ eléyìí ó kún ẹ alábòsí kò ẹ. ẹ kí ló ṣẹlẹ̀ nígbà tẹ wá wọnú yàrá ẹ. èmi á sọ fún ẹ ìwọ ló fẹ́ gbọ́ bàbá rẹ̀ wọlé yìí nù it's been a while mi àtẹkọ mu. yéèpà ara yẹn ti gbá. <laughs> ìwọ ló mọ̀ wò well anyways uh, uh, make sense ó make sense ẹ mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀. ẹ̀bọ̀ eh, ní ìsìn gbà tí ìwà àtọ̀kọ́lé ti wá parí ìjà ńsìn kí ló fẹ́ ṣẹlẹ̀ sọ́kọ́ ọ́fíìsì. ọkọ ọ́fíìsì dà. wálé of course. ìwọ ọkọ ọ́fíìsì ah, ah, mi wọ ẹ̀mí ò rí wàhálà ẹ̀ pọ̀ jọ mo fẹ́ rí mánéjà. Oh, <laughs> I'm very sorry. Uh, I'll marry you later. Hello, hello. Hold on, hold on, hold on, please. Hold on. Yeah, who is it? Who is it? Ah, Jomiloju. Please, let me call you back. Let me call you back. Let me call you back. Kí ló dé, kí Wale. ṣe? Wálé. Kí o come on, ṣáàtì wá jókòó náà, jókòó, jókòó, jókòó, jókòó, jókòó. Jókòó, kí ló dé? Nọ́bálómi ló bá ṣèjà jiná, máa jiyàn wálé ládùúgbò tó mi àti ẹja ṣe pé nínú ara wọn tó. wọlé àṣùbìnrin lọ́tọ̀ obìnrin. lókè jọ mí lójú sori máa fi ọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ bí òwe bí òwe bí òwe bí òwe fún mi go straight to the point nǹkan tó bá ṣẹlẹ̀ ni kó sọ fún mi mi yẹn understand àwọn tó ń sọ. tó bá ní pé jíde máa ní marital affair ń ta máa jiyàn jíde ti pa mí. títorí um, yẹn ló ṣe wá ń sunkún. òtòtò ẹ ah! jíde ti pa mí. it's okay. jọmọlójú ah! jọmọlójú take it. jíde ti pa mí. it's okay it's okay it's okay títorí yẹn ló ṣe ń sunkún sí. it's okay. wọlé wọlé. o ti tó o. mo ṣe ṣe. Ah! èrò ti tó náà má sùn torí yẹn má sùn fún un kúlé tó yìí náà. ìgbà ló fi lò ó ìgbà tíjú bá yẹn ni ló yẹ ká kúrò lójú aago ọmọ ṣe pàtàkì ọmọ ṣe kókó iṣẹ́ kan lówó ilẹ̀ ayé ẹ̀dá kì í pẹ́ ṣu ṣèyí ó ṣe òwòjọ́ lọ ọmọ lè rí. tèmi oh, Wò tèmi o. Wò tèmi o. Wò tèmi o. Ayọ̀ mi gbọ́ tèmi. Báwo ni? Wáyé. Odidi. Báwo ni? I'm okay, I'm okay. Where's my phone? Oh, your phone. Ọwọ́ mi ló wà. Ẹ̀mí <clears throat> eh, mo ní kí n bẹ́ẹ̀ mú kóńbì tó. Wọ́n ló ti bá fóònù mi ẹ rísì tí mo ṣe mo kún ibi tó ti ń sùn náà ni kó má bàa máa disturb ẹ àwọn èèyàn kan ń pè wọlé ọkàn ń pè wọlé ni. bó ti mọ pa fún mi wọn miss cost mo ah, ah, jíde ti pè mí ah, jíde ti pè àwọn mo fẹ́ pé jíde. wait kí ló fẹ́ ṣe. mo fẹ́ pé jíde padà jíde. mo fẹ́ pé padà. Eh. no no no you can't do that o lè ṣe bẹ́ẹ̀ baby. why. no tó bá pọ̀ bóyá padà o jẹ́ kó mọ gravity irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà eh. lábẹ́ nǹkan tó sọ bó ṣe fún ẹ lókè. ṣé mo pé àwọn ọkùnrin wẹ̀ like a shadow tí obìnrin bá ń lé wa a máa máa sá fún wọn ni tó bá sá fún wọn la a máa lé wọn ṣé òun understand ni so fi bọ̀bọ̀ yìí lè jẹ́ kó mọ graffiti nǹkan tó ṣe fún ẹ ìgbà yẹn ló máa mọ̀ lára you don't get it. Take it easy. You understand the feelings, eh, okay? Well, eh, um, baby, you know what? Um, mo ti bẹ prepare favourite ẹ tó like jollof rice ìyàn bẹ ṣé ó wà spicy dáadáa so come and have your seat so that màá lè serve you let me serve you come on come on sit down let's go back to the house it's okay. Um, <clears throat> I'll be right back. tó ń sunkún wáyé tó ń ṣe báyìí náà ó jẹun ẹkún ló ń sùn lókè màdà sórí Yorùbá bọ̀ wọ́n sọ ọ̀rọ̀ kan wọ́n ní kú lè ní ọ̀rọ̀ lọ́la bí kú ènì bá pa ni báwo ni wọ́n ṣe fẹ́ jọ ọ̀rọ̀ ọ̀la sórí pé Yorùbá mọ ohun tó ń sọ nígbà tó bá fi ẹkún tó fi ṣe rẹ léṣe lẹ́nìí tó fi dá àìsàn sí àgọ́ ara ẹ̀ báwo ló ṣe wá fẹ́ gbádùn ààrẹ nígbà tí gbogbo àwọn eh, wàhálà tó wà nílẹ̀ tó bá lọlẹ̀ tán báwo ló ṣe fẹ́ gbádùn ara ẹ̀ ṣé o mọ̀ wípé all these things tó ń ṣẹlẹ̀ yìí test ni. you know by the time ti eh, adùn marriage bá dé ẹ̀ máa sọ ah ọkọ mi dá o my home is so sweet i love my kids i love my home little test lè ní ìsìn ló bẹ̀rẹ̀ sí fẹ́ fẹ́ kún ṣe relation you know what you're gonna do for me now jẹun yẹn kó the dákẹ́ ẹkún please it's okay it's okay kọ́ mi kọ́ mi jẹun oh ṣùgbọ́n mi ṣọ̀pọ̀ jẹun. Оля. Чула, Оля. О. Ah, ah. Ṣé kí ló ṣẹlẹ̀? Yóò kọ́ mọ̀, kọ́ mọ̀. Kò sí mọ̀. Ẹ o. Ẹ Orúkọ tèmi ni Stella, ìyàwó àfẹ́sọ́nà Wálé. Ẹ jọ ta lẹ́yìn o. Um, actually, um, Jomiloju Johnson ni orúkọ Um, she's a colleague ni ibishewa. As a matter of fact, senior colleague ló jẹ́ Um, um, Jomiloju, this is Stella. She's uh, um, baby. joke náà, jẹ́ you know. Mm, actually, wọ́n ti sọ ọ̀rọ̀ ayé púpọ̀ fún mi. So, ẹ kú tọ́jú, ẹ kú tọ́jú. <laughs> Wálé bẹ̀rẹ̀ wálé mo ti fẹ́ máa lọ. o ò ṣe try kò Ah, àná. madam ṣé kìí ṣe mi ni mò ń lè yín ṣá. bẹ́ẹ̀ mo yẹ kọ́ mo ti fẹ́ máa Um, ibo sita ni níbo ló dà. mo sọ fún ẹ náà she's she's a senior colleague. she's she's gbogbo ilé ìtẹ́tí ń ṣe ní látàárọ̀ kọ. ah o lè sin o. wo mo sọ fún ẹ bó ṣe na senior colleague mi. ẹ eh, so what senior kò ṣọ́n fẹ́ ra wọn ni wo jọjọjọjọ já wọnú ilé lọ oyóyóyá. ok jẹ́ kí n jẹun tán. o lè jẹun gbogbo ilé tí mo gbé wá bẹ́ẹ̀ yín kọ́ mm. kọ́kọ́ wá jẹ ilé iná oyóyóyá. ó yá wọlé wọlé. okay. àṣé kan ò gbé kan làwọn ọkùnrin mo hmm, wá ń fi ẹjọ́ kàsùnkà látijọ́ ẹ̀ inú máa ń jí o but come to think of it ṣé mi náà expect pé kí wálé má ní girlfriend rárá o àmọ́ mo expect kó tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi lọ́jọ́ kan ó túmọ̀ sí pé ajá gan-an ni wálé fún rẹ̀ kò torí olówó ẹ̀ ṣọdẹ rárá. ó dé torí a kì í Lájídé oh. so ìkà ni ẹ ṣé o lè sọ wá tí mo ṣe fún ẹ fún mi. Oh, ojú ẹ ti rí nǹkan tó ń wá o ti lọ tú fóònù mi túlétúlé ẹ ti tọ́ bòkú lójú àbí nǹkan tó ń wá lórí. kí ni mo rí kí ló kọ́ mi pẹ̀lú fóònù ta ló ń bẹ sọ̀rọ̀ fóònù ọ̀dọ̀ mọ́mí ẹ ni mo ti ń bọ̀ mọ́mí ẹ sọ fún mi pé o fún yàn lóyún mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. oh that. yeah. yes mo ti fún yàn lóyún. Ọlájídé ò fún yàn lóyún ah, mi ò believe kí ni mo ṣe fún ẹ what <laughs> a question ó ń bi mí pé kí ló ṣe fún mi ah so ó fẹ́ kí n kákùnrún àbí ó fẹ́ kí n wáyé kí n má nípa láyé kó lè work mo ti fún yàn lóyún kò dẹ̀ sí nǹkan tí anybody máa ṣe sí yes i did. ọlájídé ọlájídé mo ti bẹ̀ ẹ́ kí ló tún fẹ́ kí n ṣe. ó bẹ̀ mí yá mo rántí pọ̀ bẹ̀ mí Now èmi náà máa fọlọ́ bẹ́ẹ̀ ń sìn torí mo ti fúnyàn lóyún kò dẹ̀ sí nǹkan tá máa ṣe sí i mo fọlọ́ bẹ́ẹ̀ ò jọ gbà mọ́ra. jíjẹ ìkànnì kò lè ṣe báyìí fún mi ìkànnì. iṣẹ́ mi ò ní fẹ́ mi. tẹ̀mí ń kà yìí ṣe mọ̀ pé àwọn olóṣèlú they they are funny people they are like comedians. Please ẹ jẹ́ kí n pè yín padà sọ. Good eh, afternoon, Daddy. Kí ló dé? What are you doing here? Jọ mi lójú. Daddy, but I need láti understand now. This is my father's house. Mo dẹ̀ ní right láti come in anytime, any day. O lẹ́tọ̀ọ́ àti wá sílé dádì ẹ̀ at any time but not with this one. Kí làkọ̀ ẹ̀ ń ṣe lé mi? Daddy, you don't understand. Well, whatever the case may be, eh? Wàá padà sílé ọkọ ẹ̀ You don't understand, Daddy. What do you want me to understand? Ìwọ ọmọ yìí. Ah, ah, kí ló dé? Ah, because you had a minor misunderstanding with your husband. Oko bebadi, gbé báàgì. Ó yá, jẹ́ kí n Is that possible? Is that how it is done? But that's not enough for you to bring this back here and come and stay in your father's house. Kí ló dé? You have to go. Shut up, I'm talking. Kí ló ń ṣe now you pick your bag and go back to your husband's house wàá padà sílé ọkọ ẹni kí ló dé. bó dádì ẹ ẹ mọ jíde ni tí èyí bá mọ jíde ni ẹ mọ̀ pé ẹranko lásán lásán ìkejì ajá ni jíde tẹ̀ ń wò yẹn and i'm not going back to him. bó tiẹ̀ jẹ́ ẹranko bó jẹ́ màálù you will go back there first then I'll find a way to sort you out not that you just wàá kàn gbé báàgì ó yá ayé kí n máa lọ sọ́dọ̀ dádì mi it's not possible please go back it's not possible for you to stay here So ó yí ẹ fine daddy fine tó bá ti jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn kí n jáde nílé yín but let me just tell you this i'm not going back to that house never. jọmi wo anywhere tó bá wù ẹ́ kó lọ ilé ọkọ ẹni kó padà sí right now ah, ah, ó máa ń lọ jọmi jọmi lójú okay okay. Mm. Ah, ẹ so many things so mi ò mọ divorce letter of course. Oh. divorce. yeah. she fẹ́ go ahead madam. yeah. okay let's put it this way. ǹjẹ́ for fún five reasons why you want to divorce. oh hey, your báyìí could jẹ́ reason to have a divorce ọkọ yìí ó jẹ́ sọ kí nìkan fún mi ẹni tí ẹ̀ ń sọ òun pa ìburú gan ìka ni ẹni tí mo pè ní ọkọ mi tó lọ fún bìnrin mi lóyún ta ẹ jẹ́ ká fi ṣúra tó bá jẹ́ ìyìnṣẹ́ lè gbàrú ẹ̀. mi ò lè gbàrú ẹ̀ madam bẹ́ẹ̀ ṣe sọ bọ́ ẹ fẹ́ fèkó lẹ̀ torí gbójú ọ̀rọ̀ it rains everywhere ìkankan náà ni gbogbo wa kò sóbìnrin tó dáa kò sọkùnrin tó dáa a kàn wa ni àdúrà lóníkálukú fi ń manage ilé ara ẹ̀ àdúrà ni that aside madam bẹ́ẹ̀ ṣe sọ pé ká fi ṣírò ara wò lẹ́ẹ̀kan you went for a family planning without the consent of your husband that one is killing on its own it's suicidal tọmọkùnrin yẹn dẹ̀ fi ń tẹ̀lé yín káàkiri lọ lé oníṣègùn lọ gbàdúrà ní church and you never told him anything abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ni madam oh as a lawyer to a client I can actually go ahead and do this for you But a ti rí ẹ ti súnmọ́ mi ju gbogbo yẹn lọ mi ò lè parọ́ fún yín a ti di tẹ̀gbọ́n tàbúrò máa fẹ́ kẹ́ ẹ padà ẹ wá táyìn bóyá kẹ́ ẹ wáyàn ọkùnra lọ bọkọ yín you wronged him he wronged you àwọn ní tiwọn lọ́wọ́ ẹ̀yin náà ní ẹ̀dìsẹ́rù ẹ lọ bẹ̀ wọ́n ilé yóò ní dàrú madam wọ́n máa fi yín lọ́kàn balẹ̀ tẹ́lómi bá sọ tiẹ̀ fún yín madam you will run hmm? it's all being managed hmm? ẹ jọ mo fọ́ lọ́run bá bẹ̀ yín hmm? ẹ tún rò it's okay. Hmm? wo Jídé mo ṣáà ti sọ fún ẹ kí wọn náà má máa ṣe bọ́mọdé náà don't behave like a child ọmọdé níyàwó ẹ ó yẹ kí wọn náà mọ̀ náà you should know that she's younger than you and you should understand her you know experience ni gbogbo ẹ náà we are all learning so yeah you have to handle everything with maturity I understand ó yé mi sẹ́ Jídé gbogbo ẹ ti yé mi I'm mature enough to understand that. Nah, it's okay. Jide hold on ìyàwó ẹ̀ náà ló ṣe text mi yìí let me call you back. text message tí mo forward sí ẹ nísìn you see what I mean so wà á ní sùúrù gan-an ni so yẹ yeah, take it easy everything is gonna be fine okay ó yé mi sẹ́ it's okay I understand okay my dear relax I will handle it as maturely as I can as a father to you and my daughter don't get angry unnecessarily kò wọ́ọ̀tì ẹ̀ náà obìnrin ni ọmọdé dẹ̀ ní ṣùgbọ́n. ìgbàlá ó fi lò ó ìgbà tíjú bá yẹ ni ló yẹ ká kúrò lójú agbo ọmọ ṣe pàtàkì ọmọ ṣe kókó iṣẹ́ kan lówó ilẹ̀ ayé ẹ̀dá kì í pẹ́ ṣú ṣèyí ó ṣe òwòjọ́ lọ ọmọ lèrè. tèmi o. Bó tèmi o. Bó tèmi o. Bó dádì ṣẹ̀ṣẹ̀ forward address hotel tó wá sí mi ìwọ náà ni mo wá bọ́kọ tó wọlé. ọkọ mi mi ni mo jẹ̀bi ó yẹ kí n gba ìwé náà nítorí inú ibi tí màá tà sí èmi ni mo fà á ó yẹ kí n kọ́kọ́ bímọ nítorí ọjọ́ ọ̀la àmọ́ tètè mi àti náà ni mo ṣe é mi fẹ́ kó jẹ́wọ́ òde kan mo fẹ́ ká lákòjọ ká lè jọ tọ́jú àwọn ọmọ wa ní nítorí a lè sọ pé máa pẹ́ kó lọ yá. èmi náà ṣàṣìṣe mo rí nsìn pé mo ti bínú kọjá yìí kò yẹ kí n bínú débi pé màá fún yàn lóyún but babe ó ṣe dáa ó yẹ kó jẹ́ àjọmọ àwa méjèèjì ni it takes two to tango àwa méjèèjì lájọ wà involved ó yẹ kó ṣàlàyé gbogbo eléyìí tó ń sọ fún mi nsìnyí ó yẹ kó ti ṣàlàyé ẹ̀ fún mi tẹ́lẹ̀ at least abájọ discuss ẹ̀ á mọ̀ uh, instead of you keeping me in the dark I am sorry for everything too I'm very sorry. I'm sorry too mo ti ṣetán mo ti ṣetán láti gbà yàtọ̀ mọ́ ready láti gbàyàwó ẹ̀ tó gbé. ọ̀nà mo fẹ́ ìyàwó mi èmi àtọmọbìnrin yẹn ti lájọ sọ̀rọ̀ pé ọmọ mi nìkan ni màá gbà nífẹ̀ẹ́ra wa. ọkọ mi ẹ ṣe. I'm sorry. I'm sorry. I love you. I love you. Iṣẹ́ mi nìfẹ́ mi iṣẹ́ mi nífẹ̀ẹ́ mi mi ò ní fowórọ̀ ṣeré sórí ọjọ́ ọ̀la iṣẹ́ lógún iṣẹ́ mi ò ní fowórọ̀ ṣeré ẹ̀ẹ́. àsìkò ló ń dààmú ẹ̀dá ò ẹ̀dá ò tọ́lọ́run tọ́lọ́run bá lè fọjọ́ ọ̀la ẹ̀dá bóyá sọ pé jẹ́ ẹ̀yẹ tẹ́ èèyàn tẹ́rí ẹ̀ gbọ́júmọ̀ ayé ó fàyè sílẹ̀ lọ. ìgbà láṣọ ìgbà lẹ́wù ìgbà ní gbogbo nǹkan. kìràkìtà òdòlà ká ṣiṣẹ́ bí ẹrú ò nǹkan kan. ìgbà ẹ̀